nílẹ̀ ọmọ Yorùbá kí ni nǹkan tí ẹ̀yin ń retí láti ọwọ́ ààrẹ tuntun tí àjọ INEC kéde. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti fún wa ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán wọlé nǹkan tí a kàn máa bẹ Ọlọ́run fún ni pé kí àkókò wọn kó tù wá lára kí wọ́n dẹ̀ gbọ́ gbogbo igbe mẹ̀kúnnù ó máa dàbí pé bámbám láyọ̀ a ò mọ̀ pé bí pẹ́ nìkankan gbígbà wọn kó lè sàn wá bọ̀ gbígbà wọn kó sàn wá sí eré kí gbogbo ilẹ̀ Yorùbá kí gbogbo ilẹ̀ yorùbá tìbútòrò ilẹ̀ yorùbá kọ́ mọ̀ pé a ní ọmọ tó ṣe é fi yangàn kó dẹ̀ jẹ́wọ́ ara wọn bí aṣíwájú aṣíwájú torí eh, aṣíwájú a máa ń rí bí olórí ogun ni tó jẹ́ pé òun kò ní jẹ́ kí ilẹ̀ yorùbá kó kó kó kó kó kó kó mìrẹ̀yìn nínú nínú ohunkóhun aṣíwájú ká máa kí yorùbá máa lékè ní gbogbo ọ̀nà. ẹni tá a finú fídọ̀ yàn tá a sì fẹ́ ni ńlọlọ́run bá a fi bẹ̀ àkókò rẹ̀ ọlọ́run já mọ̀ sí rere lórílẹ̀ nàìjíríà gbogbo àwọn tí wọ́n jọ tukọ̀ ìjọba náà ọlọ́run ó darapọ̀ wọn gbígbà rẹ̀ ó rọ̀ wá lọ́rùn. ààrẹ tuntun tó tí wọ́n kéde ẹ̀ báyìí nìyí gbígbà rẹ̀ ó tù wá láàrin kárí tí a ṣe ń bẹ̀ kí nàìjíríà kí gbogbo ọmọ nàìjíríà ká mọ kórí kóró kárí rọrùn bẹ́ẹ̀ lágbára ọlọ́run. inú mi dùn pé kò sí jà kò sí wàhálà ó rọrùn kó dẹ̀ pé gbogbo kó rọ̀ wá lọ́rùn lórúkọ jésù èrò wa lórí ẹ̀ ní pé wọ́n iná bá tún lè ṣe tẹ́bìtì máa fi rọrùn torí bí ìlú ṣe ń lọ yìí kò yẹ everybody mọ́ ó ti yẹ báyìí so ọ̀rọ̀ nàìjíríà ní ìsinyìí àmọ̀ kó wà lọ́wọ́ ọlọ́run but ààrẹ wa kó bá àwo ṣe tẹ́bìtì bó ṣe máa wà ókè torí àwọn ọ̀bọ̀ yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ́fà ọkọ àti ìyàwó náà sọ́fà àti ìjà tí mo skul gbogbo ẹ̀rọ ra wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ wa wọ́n ṣe máa bá wa ṣe everything tí ó gbẹ máa wà ókè táwọn máa lọ sókè so gbogbo oúnjẹ ó ti wọ́n lólẹ́dẹ̀ẹ́ ráìsì gbogbo ráìsì nìyí ó lè dára tẹ́lẹ̀ ó lè dára nísìnyí ọlọ́kadà lè mí bike man ni mí ọ̀kadà mi lè léyìí èyí tó ń tọkadà tẹ́lẹ̀ kọ́ lára nísìnyí gbogbo nǹkan ti wọ́n kọ́jọ kan bá a dá sórílẹ̀-èdè báyìí ní sàdí ra táyà táyà ẹsẹ̀ mẹ́ṣìn àti rà ní twelve thousand naira fifteen thousand naira èló làdẹ́ rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ three thousand three five four thousand túbù ní ìsìn wọn bèè ni gbogbo ẹ ti wọ́n ẹ dọ̀ ẹ tànú wa lórílẹ̀-èdè yìí àtijọ́ àtinúkọ́ ti dógun ayé change change change ẹ jẹ́ kó change o nàìjíríà ò dára ẹjọ́ ẹ bá wa tún lu ìṣe gọ́bìrìsì wà òkè kó jọrọ fún gbogbo wa lágbára ọlọ́run á rọrùn fẹ́yìn náà o gbogbo ibi tá ẹ lọ́rùn ó jẹ́ ohun tó dùn mọ́ wa nínú púpọ̀ púpọ̀ wípé bàbá wa ṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n wọlé fún ipò ààrẹ. a ti ń wọ̀ lọ fún tẹ́tẹ́lẹ̀ pé ó kọ ilẹ̀ yorùbá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó kàn wá báyìí. bó tẹ̀ ṣe lè jẹ́ pé kò sí káàṣì náà tí ò tẹ̀ sí káàṣì náà kò rẹ̀ àtẹ̀mọ́lá wípé kò sì káàṣó padà wọlé àwọn ò ní láti gba owó ká tó dìbò àtẹ̀ká síbi tó wà àtẹ̀ sójú ẹ̀. ṣe bí ìrìnàjò ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ láti ilẹ̀ èèyàn àti mọ̀pọ̀ lọ́wọ́n ọba lóyún òun síbẹ̀ torí pé nǹkan tọ́wọ́n ọba ò lọ́wọ́ sí kò lè ṣe. mo láìkì bàbá bàbá ìyẹn òní tó ní action tó máa ṣiṣẹ́ fún nàìjíríà. kódà ṣe làwọn ilé ọ̀ tó ń ju tó ń juwọ́ tó ń dunú tínú wọn ń dùn rẹpẹtẹ wípé bọ́lá bẹ́ẹ̀ Tinubu débẹ̀. inú wa dùn o iná ọmọ nàìjíríà dùn o pé a tiẹ̀ ti bọ́ lóko ẹrú. ọlọ́run á fún un ṣe ọlọ́run á ràn lọ́wọ́ ọlọ́run á tún fún un lálàáfíà gbogbo wa nínú wa dùn torí a wà lẹ́yìn bàbá. bó ṣe ń sọ̀rọ̀ bàbá pé ó tún kù síbi kan wa nígbàgbọ́ pé èèyàn tó máa ṣe òun ni wọ́n nígbà tí wọ́n kó dé ẹ̀sán wa ogun kò sówó kò sówó kọ́lọ́ ń bá wa mú kúrò onígbàgbé kékeré kó di ńlá lọ́tẹ̀ tiwọn. àmọ́ wọ́n wá pé kí Bọ́lá Ahmed Tinubu kó ṣe dáadáa lákòókò tó wá tó wà níbẹ̀ lágbára Ọlọ́run Ọlọ́run á dẹ̀ fún ṣe Ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́. owó tó ti kó lọ yẹn bá a dá padà o ètò bá a dá padà ká máa ná padà o. wọ́n bá wa ṣètò bí ọjà ṣe máa wálẹ̀ bí epo torí epo náà àti dísù yìí náà wọ́n àfẹ́ẹ̀tì ọjà wa. kọjọ torí ìtọ́ lọ́run kó má ṣe ìjọba ẹlẹ́yàmẹ̀yà o kọ́mọ̀ tó ní pé bóyá àwọn Ìgbò wọn ò dìbò fún wọn wọn ò ní ṣe ọbẹ̀ téèyàn bá ti fi téèyàn bá ti fi aburú bẹ̀rẹ̀ pinlẹ̀ ọbẹ̀ yẹn ọbẹ̀ yẹn kò lè jiná forever tó má mọ̀ pé àwọn fẹ́ rí ìjọba yẹn ṣe àti Ìgbò àti Yorùbá àti Haúsá kan ṣe wá lẹ́yọ̀ kan. ẹ ṣe àkọ́kọ́ mo ti máa kọ́kọ́ gbà lérò ni pé mo kọ́kọ́ fẹ́ ṣàdúrà fún Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu mo ní pé ọlọ́run o abẹ nínú àánú ẹ̀ kí ó má fi Bọ́lá Ahmed kó má fi ṣe pàṣán lo orílẹ̀-èdè yìí kó jẹ́ ìtura fún ọmọ orílẹ̀-èdè yìí gbogbo ìrètí tí a ti ń retí láti láti some years back ó jẹ́ ìdùnnú àtayọ̀ fún ọmọ orílẹ̀-èdè yìí ìjọkùnrin ni ìjọbìnrin ni ìjẹ́ haúsá ni ìjẹ́ ìgbò ni kó jẹ́ ìtura fún gbogbo wa. ẹ ṣeun kí wàá ní àmọ̀ràn yín fún ààrẹ tuntun ìmọ̀ràn mi ní fún wọn ni pé a ti rí wọn pé tòótọ́ democrat ni wọ́n tòótọ́ because tábà wo bí election yẹn ṣe lọ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kó sínú ó pọ̀ tó já sí pé kò yẹ kò yẹ ní orílẹ̀-èdè wa yìí factor kan máa kọ́kọ́ mú jáde ẹyọ kan tàbí méjì issue of ethnic and eh, religion tó já sí pé tí aṣíwájú bọ́lá ahmed bá fẹ́ ronú nípa ẹ̀ fact nǹkan tó máa da orílẹ̀-èdè ìlú pátápátá ni and then adẹ̀tún fẹ́ bá àwọn tó jẹ́ àwọn olórí ẹ̀sìn kan yé da orílẹ̀-èdè kan yé da láàmú ẹ̀sìn kan lọ́fẹ́ fi torílẹ̀-èdè màá fi kọ́kọ́ ṣe sáfù fún yín irú èkó tá a wà yìí ibo wà ń bẹ haúsá wà ń bẹ yorùbá wà ń bẹ ọmọ yorùbá ni mí ilé tí àwọn ọmọ ti tèmi ń lọ iléèwé náà lọ tí àwọn ọmọ Ìgbò náà lọ iléèwé tí Yorùbá ń lọ olọmọ Haúsá ń lọ now àti ọ̀rọ̀ ìbò délẹ̀ all the dividends of democracy láàrin lẹ́kọ̀ọ́ bíbá yìí Ajíbájí tẹ̀sí ó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó create a enable environment fún everybody ẹni láti yálà òkè òkun ni ó yá láti wá ní gbogbo wa everybody wá ó ṣe ti tẹ̀ ó tọ́lùkù mú ti tẹ̀ lọ now until the next time ní ìdìbò kó má jà sí pé Èkó nìkan ó lọ ìbàdàn ó lọ kánò ó lọ port harcourt kó wà káàkiri káàkiri bẹ́ẹ̀ bí èkó ṣe rí yìí náà kó rí bẹ́ẹ̀ káàkiri ní gbogbo ibi tí àwọn èèyàn bá wà kí àlàáfíà kó jọba kí kí ló máa ń kó ọrọ̀ ajé wa bí ọrọ̀ ajé èkó ṣe rí kí tìbàdàn náà kó náà tó rí bẹ́ẹ̀ tí kí tòkù ṣètò náà rí bẹ́ẹ̀ kí ti kánò náà rí bẹ́ẹ̀ kí ti anambra náà rí bẹ́ẹ̀ náà nǹkan tí àwọn nǹkan tí a gba aṣíwájú Bọ́lá Ahmed àtàwọn ní àmọ̀ràn lórí ìwọ. bí ìlú ṣe máa dá ló ṣe máa rọ fún everybody everybody máa jẹ tó máa wù ìyàwó ilé kò jáde mọ́kọ ẹ̀ ọkọ náà kò máa bára níyàwó ẹ̀ gbogbo ẹbí ti máa lọ nílé tòlètò owó máa wà nù oúnjẹ máa wà nù everything tó máa wà ń lù tó pé kò ní ní aráàlú dára òun mo fẹ́ kó ṣe torí pé òun ti lówó ọ̀rẹ́dì gbogbo àwọn ọmọ ẹ̀jẹ̀ lélẹ̀ wọn ọ̀sọ́ bàrẹ̀ kò lè bí àwọn ọmọ ẹ̀wé àwọn mẹ̀kúnnù ó sàánú àwọn mẹ̀kúnnù àwọn tí ò níṣẹ́ ó fún wọn níṣẹ́ àwọn tí ò níṣẹ́ kó fún wọn níṣẹ́ tó bá dá lé iṣẹ́ kan lẹ̀ ndị àwọn jàgídíjàgọ àwọn tó yẹ pé pé àwọn olè gbogbo wọn ọ máa ṣe kí ni wọ́n máa wá ṣẹ́ṣe wọ́n máa lọ ilé kàwé wọn kàwé wọ́n máa gbà wọ́n ń bá ṣiṣẹ́ bóyá ọ̀sẹ̀ẹ̀sẹ̀ náà fún wọn bóyá oṣooṣù náà fún wọn lówó ni máa tọ́jú kátà fámìlì wọn tí òun lè ní but bí Bọ́lá Tinubu Ahmed bó ṣe wọlé bó dá bẹ́ẹ̀ ìlú kò dáa bọ̀ ó ṣe gbogbo ẹ̀ nílọ́rùn fún gbogbo wa ó má ti torí pé òun lówó òun lọ́lá kó wa máa fìyà jẹ mẹ̀kúnnù kó má ti torí ẹ̀ kó má fi ṣe bẹ́ẹ̀ torí pé kí ni kò sẹ́ni tó mú ènìyàn ọlọ́run ló mọ̀ ọ̀la. yọ yọ yọ yọ yọ. Hey! Hey! Yo! And new Nigeria, renewed hope. No more strike, agbára Ọlọ́run. Yes, no more strikes. Ọya, Chairman Surulere, my dummy. Yes. Vice, no Suru. Ah tó ṣubú dà chief of staff to the speaker my brother and friend lálẹ́ smart. ọmọ Gíwá the chief of the Gíwá. Yo! Yo! Ei!